bisimilahi walhamdulilayi walahawla walakuwata illa billah a kí ẹ̀yin olùgbàwánlé káàbọ̀ sórí ètò alilmu nurun ètò tí ó ń dé sí ti ìgbà wá láti ìkànnì tí a ti ń gbọ́ wá yìí gẹ́gẹ́ bá a ṣe ṣàdéhùn lánàá pé tọ́lọ́mbà tún ṣọ́ ẹnì kankan wa a tún mú ètò wá lónìí ọlọ́mọba ó fi àánú ẹ̀ ó fi kún wa lọ́wọ́ a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe fún wa. Àwọn tó ṣe onígbọ̀wọ́ ètò yìí òun náà ni Pure Heart Islamic Center tí ó kalẹ̀ sí Àmùdá ní ìlú Ìbàdàn bí. Ìmáàmù tí ó máa ṣèdánilẹ́kọ̀ọ́ náà fún wa náà ni Imam Sulaiman Hamza Abu Ahmed bí a ṣe máa ṣe àtún ṣèdánilẹ́kọ̀ọ́ náà lónìí kọ́lọ́n kó gbà ní ìjọsìn. Imam Bismillah. Assalamu wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin. Wala udwana illa ala dhalimin. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ثم الصلاة والسلام على رسول الله وعلى أهله وصحبته أما بعد adọ́pẹ́ fún ọlọ́run ọba. alhamdulilah. atọ́rọ̀ kí a ti gẹ̀ fún anábọ̀ muhammed. sallallahu alayhi wa alihi wa sallam. lẹ́yìn eléyìí a kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní gbogbo àyè tí ẹ̀ ti ń gbọ́ wa lẹ́ẹ̀kan sí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. lẹ́ni pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu a máa tẹ̀síwájú lórí ibi tí a dúró sí lánàá nípa àwọn àdábò àwọn ẹ̀kọ́ èlò iyebíye tó ní pẹ̀lú àwẹ̀ Ramadan lánàá a ti ṣe àlàyé ṣáájú fúnra wa lórí oríṣiríṣi àwọn ẹ̀kọ́ tó ní bá ṣe pẹ̀lú àníyàn àti bó ṣe ṣe pàtàkì ká tètè máa ṣìnà nínú ẹ̀kọ́ líle wa àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí wa nínú hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam lẹ́ni ibi tí ìyá ti bẹ̀rẹ̀ òun náà ni pé nínú ẹ̀kọ́ àwẹ̀ a bọ̀ sí orí kókó ẹlẹ́ẹ̀kẹfà láti fi tẹ̀síwájú lórí níta sọ lánàá nínú ẹ̀kọ́ tó yẹ àwẹ̀ ní òun náà ni pé tó bá jẹ́ mùsùlùmí òdodo tí ń gbàwẹ̀ ó gbọ́dọ̀ jìnnà sí gbogbo nǹkan tó bá lè ba ẹ̀san àwẹ̀ jẹ́ gbogbo àwọn nǹkan tó jẹ́ iṣẹ́ olóore tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala pa wá láṣẹ pé ká máa ṣe ńlọ ní tí máa bàjẹ́ ẹ wò fàpèjú tawhid ìmọ̀ Ọlọ́run ọba lẹ́yọ̀kan ashirk ẹ̀bọ ṣíṣe yuhbitu tawhid yóò ba tawhid èèyàn yóò bàjẹ́ طلع له في ديوك الله سبحانه وتعالى سبحانه محمد صلى الله عليه وسلم إن القرآن الكريم الله ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ọlọ́ni wa ànábì tó bá fi ṣe bọ̀ n tá n sọ fún ọ yìí bá ṣe sọ fún ọ náà la sọ fún ọ tó ti ṣáájú rẹ pé tó bá ṣe bọ la yahbatanna amaluk iṣẹ́ rẹ yóò bàjẹ́ ó túmọ̀ sí pé n tá bá pè ní iṣẹ́ olóore àwọn nǹkan míì náà wà tí máa ń ba iṣẹ́ olóore jẹ́ báwo ṣe jẹ́ iṣẹ́ tó lóore tó lọ́dọ̀ ọlọ́run tánàbí sọ pé nínú iṣẹ́ téèyàn fi ń rí ojú rere ọlọ́run lẹ́ẹ̀mí sílẹ̀lẹ́hù pé kò sí méjì ààwẹ̀ bẹ́ẹ̀ náà làwọn nǹkan kọ̀ọ̀kan nínú àwọn àṣe nínú àwọn ọ̀ràn tó lè ba ààwẹ̀ jẹ́ ọ̀kan nínú ẹ̀ òun náà ni tó wà lákọọ́lẹ̀ nínú hadith Abi Hurayrah radiyallahu anhu hadith ń bẹnu Sahih Bukhari àti sunan Abi Dawud wọ́n lánàá Muhammad sallallahu alayhi wa sallam wọn ni man lam yada qawla bihi falaysa lillahi hajatun fi an yada ta'ama wa sharaba anábìlẹ̀ tí o bá pa ọ̀rọ̀ ọ̀rọ̀ tì bákan náà ẹni tí o bá pa ìwà tí o da ìwà pálapàla ẹni tí o bá gbèjù sílẹ̀ nínú Ramadan ọlọ́run wo bùkátà sí àìjẹ àìmọ ẹni yẹn eléyìí túmọ̀ sí pé ààwẹ̀ kì í ṣe fífebi panú nìkan kì ṣe mímọ̀ mú lọ́sàn-án nìkan ó ní bá ṣe pẹ̀lú dúdú nǹkan tí ò da tọ́lọ́mọba subhanahu wa ta'ala tako gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ àlùfànṣá àwọn ọ̀rọ̀ tí ò da àbí wà tí ò da á jìnnà sí torí ẹ ló ń ṣe ńlá nígbà Muhammad sallallahu alayhi wa sallam ló fi jẹ pé tẹ́nì kọ̀ọ̀kan wa bá ti jí lẹ́yìn tí ń gbà àwẹ̀ fàyín ni múrò ń ṣe àtàmàhò tá nìkan tó fẹ́ máa bu àwòkọ́ àtẹlẹ o àbótí ẹ fẹ́ máa bá àjà fàlìyàkùl inni sa'imun inni sa'im anábì ni kò máa sọ fẹ́ni pé aláàwẹ̀ lèmi eléyìí túmọ̀ sí pé aláàwẹ̀ yóò jìnnà sí gbogbo ohun tí ò bá dáa nínú àjákujàku àti nínú ọ̀rọ̀ tí ò dáa nínú àjákujàku òun náà ni ká máa fi àsìkò àwẹ̀ ká máa fi wo fíìmù nínú ìwà tí ò dáa òun náà ni ká máa gbọ́ orin lásìkò àwẹ̀ nítorí pé ápù máa máa insha Allah ta'ala nínú Ramadan tẹ́lẹ̀ á máa máa sọ̀rọ̀ lórí orin nínú ẹ̀sìn Islam kí ni ìdájọ́ rẹ̀ orin èyí tó jẹ́ pé wọ́n ń lòlò wọ́n ń jó sí ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn òun ni pé haram èèwọ̀ ni kí mùsùlùmí kó mú àgbọ̀ orin nínú Ramadan nínú àwọn nǹkan tó lè ṣe àkóbá ládàá òyìn níwájú ọlọ́run bá bákan náà lára ẹ̀ nínú ẹ̀kọ́ àwẹ̀ Ramadan òun náà ni ká ṣe àmójútó àwọn nǹkan tó jẹ́ iṣẹ́ olóore ní pàtàkì jùlọ iṣẹ́ olóore méjèèjì tó wá nínú hadithi Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu hadithi yìí ari nínú Sahih Bukhari àti nínú Sahih Imam Muslim òní káàna Rasulullah sallallahu alayhi wa sallam ajwada nnaasi bil khair Abdullahi ibn Abbas onítàbálẹ̀ ní tó máa ń ṣe dáadáa tí máa ń tọrẹ anábìlú tọrẹ jùlọ nínú gbogbo ẹ̀dọ́ ọlọ́run. sallallahu alayhi wa sallam. ibn abbas wa ni wa kana ajwada ma yakun fi ramadan. ìgbà tá náà bí wàá tọrẹ jù òun náà nínú oṣù ramadan. ká máa ta ọrẹ ní pàtàkì jùlọ fẹni tí ò ní nínú dáadáa tá a máa ń ṣe tá a fi máa ń rojú ọlọ́run nínú oṣù ramadan ni. torí ẹ ló fi jẹ́ pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam bí ti máa ń tọrẹ tó ó tún máa ń tọrẹ púpọ̀ nínú oṣù ramadan. ilé ẹ̀kọ́ àkọ́kọ́ ẹ̀kọ́ títa ọrẹ fẹni tí ò ní ẹgbọ́lọba subhanahu wa ta'ala sọ fún anu al-Qur'an al-Karim ọlọ́ba ni wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu 'inda Allah gbogbo ń pátá tẹ́ bá ti síwájú ọlọ́run ní ti dáadáa tó jẹ́ ṣe olóore ẹ bá lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ṣàlàyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣàlàyé fún wa ó ní ma naqasat sadaqatun min mal arábìnrin mi máa tọrẹ kì í jẹ́ kí dúkìá èèyàn dínkù ó tún máa sọ pé ẹni tó bá ń tọrẹ dáadáa ọlọ́run máa ṣe àdìpẹ̀lẹ́ yóò máa ṣe àlékún fún ni nínú iṣẹ́ ọlọ́rẹ òun náà ni ká tọrẹ fáláìní ká fún àwọn tí wọ́n ní náà tá a jọ jẹ́ olólùfẹ́ ká fún wọn ní nǹkan ká fún wọn lẹ́bùn nínú dáadáa tí máa ń lékún ẹ̀sìn yàn nínú Ramadan ni bákan náà òun náà ni tilawatul Qur'an mímọ̀ ká al-Qur'an ṣe ọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ̀rgbẹ́ oṣù Ramadan kẹ́bọ́lá ìsọfúnni suratul Baqara aya one eighty four ọlọ́bàní shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an ọlọ́run oṣù ramadan tẹ́ ẹ bá ma òun náà lóṣù tá a sọ alukur'an kalẹ̀ ọlọ́ba ni inna anzalnahu fi laylatil qadr ọlọ́ni òun sọ alukur'an kalẹ̀ ní òru laylatul qadr sí baytul izza ní sánmà àkọ́kọ́ nítafẹ́ ló ní pé ramadan oṣù kur'an karim ni ká máa gbìyànjú ká máa kà á ká máa tẹ́tí sí níwáàsí nínú iṣẹ́ olóore tí máa ń jẹ́ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni torí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́bọ̀ ṣe wà nínú adisi abdullahi bin abbas èyí tí a mẹ́nuba ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní anabi máa ń tọrẹ hina yalqaw jibril nígbà tí òun àti jibril tí wọ́n bá ní ìpàdé ní gbogbo òru ramadan oni yalqahu kulla laylatin jibril ni ima ń wá ṣèpàdé pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ramadan hata yansalẹ̀ yóò wà pẹ̀lú anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí ó fi di alifajari ni ó ní bákan náà kí ni wàá máa ṣe yóò rí dùn àlẹ́yìí nàbí sallallahu alayhi wa sallam alukur'an anabi wa máa kí kur'an fún jibril alayhi salatu wa salam eléyìí la fi sọ pé oṣù ààwẹ̀ oṣù kur'an ni lókè tá a bá padà sọ́dọ̀ àwọn ẹni rí àwọn ẹni tàná tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé khayrun nasi qarni thumma alladhina yalunahum anabi làwọn tí wọ́n sọ oríire jùlọ òun làwọn tí wọ́n wà láyé nígbà tí mo wà láyé tí wọ́n gbáfa fún mi àwọn tó tún soríire tẹ̀lé àwọn yẹn ni làwọn tí wọ́n rí àwọn yẹn àtàwọn tí wọ́n rí àwọn yẹn ó tún wá sí pé àwọn àsìkò tí ó súnmọ́ ìgbà tí ọlọ́run bá gbé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam dìde àsìkò tẹ̀sìn dáa jùlọ àsìkò táwọn ẹni rí pọ̀ jùlọ òun nìyẹn tá a bá bojú wẹ̀yìn ní àsìkò wọn ìkànnì àwọn tàbí ẹ̀rọ tá à ń pè ní Qatada ibn Di'ama wọ́n ní àfọwà Qatada yìí nínú àwọn àfáà àgbà nínú àwọn ọmọ kí Abdullahi ibn Abbas ta sọ yẹn ni wọ́n ní kana yakhtimul Qur'an fi sab'a láàrin ọjọ́ méje tí ó bá sọ Ramadan àárín ọjọ́ méje yóò ka òdìdí alukur'an yóò kà tán láti bẹ̀rẹ̀ tó fi dópin wọn wá idha jaa ramadan tó bá ti wá di pé oṣù ramadan dé khatama fi kulli thalathin gbogbo ọjọ́ mẹ́ta mẹ́ta mẹ́ta ni ó fi máa parí alukur'an al tá a máa ń wálẹ̀ látọ̀lù kọ́dì nínú ẹ̀ tó bá wà wọlé khatama kulla laylatin gbogbo òru kọ̀ọ̀kan pátá inú yóò máa parí al-Qur'anul Karim ó gbàgbé tó bá ti bẹ̀rẹ̀ lọ́sàn-án yóò parí ẹ̀ sọ̀rọ̀ àlìjánà táwọn yẹn sì fẹ́ lọ òun náà làwọn fẹ́ lọ ẹlòmíín ní sọlá tó tarawih àwọn tarawih ìsọgbálẹ̀ mudihamatan Allahu akbar sẹ́rù ìgbé sẹ́rù òrùn tá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní kakínì anabi ní òun náà ìrun tá a pẹ́ lórí ẹ̀ tá a kí alukur'an rẹpẹtẹ lórí rẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ẹ má jẹ́ ká ṣe ẹ má jẹ́ ká ṣe ẹ má jẹ́ ká ṣe ọ̀lẹ lórí iṣẹ́ tí ó sùn ọmọ ọlọ́run bá subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni alimam malik rahimahullah ta'ala imam daril hijra àwọn bàbá wa ń lẹ yorùbá bí wọ́n ní ah, maliki làwọn maliki yà làwọn wọ́n ní malik ibn anas radiyallahu anhu idha dakhala ramadan yafirru min alhadith wọ́n ní táwọn ramadan bá ti dé yafirru min alhadith wa mujalasati alil ilm hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam yóò fi kalẹ̀ náà mímọ jókòó ti àwọn àáfàá ẹ̀sìn láti kẹ́kọ̀ọ́ yóò fi kalẹ̀ náà kí wọ́n ní ó ṣe wa yuqbilu ala tilawatil qur'an minal mushaf yóò wá dojú kọ kó máa ka qur'an láti inú mushaf láti inú tírà gangan láti inú ibi tí wọ́n kọ́ sí eléyìí ní sísẹ́ àwọn ẹni rẹ̀ èyí tá a sọ pé mọ̀mọ́ malik rahmanulah ta'ala yóò fi àdísì ilẹ̀ yóò fi àwọn nǹkan míì yóò fi kalẹ̀ yìí kò túmọ̀ sí pé a lè dára wa lẹ́kọ̀ọ́ nínú oṣù Ramadan nítorí pé a rí nínú àwọn ní mímọ̀ kódà Qatada tá sọ tán yẹn wọ́n ní tí Ramadan bá wọlé yadrusul Qur'an tí Ramadan bá wọlé ẹ máa ń tún dáwọn èèyàn ó máa ń kẹ́kọ̀ọ́ ní yudarisul Qur'an ẹ máa ń fi al-Qur'an ẹ máa ń fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tìmọ̀ Malik rahimahullahu ta'ala òun dojú kọ pátápátá kò tiẹ̀ mú nǹkan mìíràn ní kó má ká gbìyànjú al-Qur'an al-Karim lọ́pọ̀lọpọ̀ gbà. àfàwà muhammad bin ismail al-bukhari rahimahullahu ta'ala rahmatan wasi'a àfọ oníṣòwò bukhari wọ́n ní òun náà kana yakhtimu al-qur'an fi ramadan fi nahari kulli yawmin wọ́n ní gbogbo ọ̀sán ọjọ́ kọ̀ọ̀kan yóò parí al-qur'an al-karim khatma yóò parí ẹ̀ tán. wọ́n ní bákan náà ويقوم بعد التراويح كل ثلاث ليال بختمة طبعا كتراويتا لالي láàrin àsìkò yẹn sóòru yóò tún wá kírun yóò wá rí i pé òun parí Quran láàrin ọjọ́ mẹ́ta lọ́sàn-án yóò fi parí ẹyọ kan òru ọjọ́ mẹ́ta lẹ́yìn tàràwé yóò wá máa parí ìdá mẹ́ta al-Quran tó fún mi pé nísìnyí lọ́wọ́ òru nìkan lẹ́yìn pọ́kì tàràwé tán àwọn náfìlà tí ó tún yàn yóò ka òdìdí al-Quran mẹ́wàá yóò wá lọ́sàn-án ọjọ́ kọ̀ọ̀kan eléyìí túmọ̀ sí pé kí Ramadan tó parí imam bukhari rahimahullah ta'ala yóò parí alukur'an nígbà forty alijanna táwọn fẹ́ lọ òun náà làwọn náà sì fẹ́ lọ ẹ̀rọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san tí ń bẹ níbi káka kur'an anabi ni iqra'u al-Qur'an fa innahu ya'ti yawm al-qiyamah shafi'an li ashabi anabi ni ẹ máa ka kur'an tó pé níjọ́ bíi al-qiyamah kur'an ó sì pẹ̀ fáwọn tí bá ń ka tí wọ́n sì ń lò tí wọ́n fi ń ṣiṣẹ́ kíka al-Qur'an al ńlá ńlá òun ló wà ń bẹ́ẹ̀ àwa lè rí nínú tí ó sọ pé tọ̀ ṣebí ó ń bẹ nínú àdìsá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn onímọ̀ aláṣọ yìí ìwé arínú wọn tó ń parí al-Qur'an al-Karim lóru arínú wọn ẹni tó ń parí ẹ̀ lójúmọ́ ṣebí anábì sọ pé la yafqahuhu man qara'a al-Qur'an fi aqalla min thalath anábì ni kò ní lágbèé al-Qur'an al-Karim ẹni tó bá kà á tó bá lo in tó dín ní ọjọ́ mẹ́ta tó bá fi ka Qur'an al kò sínú alájọyé kò ní ní àjọyé al-Qur'an kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí afọwọ́ Agbari ibn Rajab al-Hanbali rahimahullahu ta'ala ó ní eléyìí ó ní kò bá dodo kò bá ẹni tó bá jẹ́ pé ẹ máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa ń ṣe ẹ máa ń ṣe wí àwọn tó bá wí òun náà làwọn tó jẹ́ pé wọ́n ti mú ní àlàáda pé lójúmọ́ àmì ó ti parí Kùránì nìkan torí pé bó ṣe pàtàkì tó kákẹ́ al náà sọ Ramadan ló mú àwọn onímọ̀ wọ̀nyí ló mú wọn máa ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọn náà ẹ jẹ́ ká gbìyànjú kalwasko dáadáa wọn lànà bá muhammad sallallahu alayhi wa sallam tó sọ ramadan bá ti dé yóò ní yá báàgì alkhair aqbil ẹni tó bá ń fẹ́ dáadáa ṣe àsìkò ní kọlọmọ subhanahu wa ta'ala kọmọ sàlàyé ṣe fún wa kọmọ dùn án ládàá rẹ هذا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته